mo reverse ó kàn ra kan mọ́tò dúró dúró ṣe ṣe àníjà tẹ́lẹ̀ ẹ mọ̀ mi tẹ́ tẹ́ bá mi sọ̀rọ̀. mo ní láti wọ̀nyí náà mi ò kí mo rọrùn bí sí nínà ẹ bá ti gbọ́ mọ́tò ẹ bá ti gbọ́ mọ́tò mo ní tí mo lọ́rùn mọ́tò ilẹ̀ mo báyìí. kí ló sọ yìí kí ló kí ló sọ náà kí ló sọ náà kí wà ní mọ́tò tí o sọ pé mo fi mọ́tò gbà. ó ní olùkọ́ ẹ̀ ló ń lọ. àǹtí ẹ̀ tí èké. ọ̀rọ̀ ti ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tó ṣe. àwọn ọmọ ẹ̀ sí mi. kọ̀ọ̀kan ni. kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀fọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ọ̀tá jẹ́ ni mọ́ yìí. kí ni mọ́tò òórùn àná tó ń pariwo. báwo ṣe ń sọ̀rọ̀ títí àwọn yín bá bá yín jalè ẹ máa gbàgbọ́ ẹ máa lọ mọ́tò yìí ẹ lọ wọ́n display wèrè wo alákó tí bàbá tí wọ́n mọ̀ ṣe wà yẹn tí yóò bá yé wọ tí wọ́n bẹ̀rẹ̀ lórí burúkú tí yóò bá tàkú bọ́ọ̀lù àwọn jẹ̀rẹ̀ gbà yẹn ò míì omi ẹni tí òkú kẹkọ kẹkọ mọ kẹkọ mọ kò mí ni bẹ́ẹ̀ lọ sí ṣe lọ ní ẹni tó já o lè ṣe ọkọ. o ṣe mi ti àbí. alẹ́ ẹ máa ń mọ. kí ló ń bá yẹn gbà o lè ṣe ọkọ. o lè ṣe anything. o lè ṣe anything. o lè ṣe anything. oh god. ẹ bẹ̀rẹ̀ ṣe anything àbí. ẹni sùúrù ẹni sùúrù mo ti lọ ẹsẹ̀ kí ló wà. ó tọ́ kí ló kí ló kí ló wà lọ́tọ̀ yín ẹ wọlé. oh god ti yín pọ̀. okay. láàrin títì carelessly bẹ́ẹ̀. kí ló ń ṣe ẹ̀yin náà tẹ̀lé ń drive carelessly láàrin títì ẹ mọ̀ pé àwọn ọmọ kékeré àti àwọn ọmọ school wọ́n máa ń Anyway, bíbá yìí. n bolo at school mo dẹ̀ ń lọ at school lọ sílé. kí lórúkọ ẹ. I mi sọ pé kí n yẹn máa sọ strangers. orúkọ tèmi ni àbáyọ̀mí. peter ẹnìtàn lórúkọ tèmi. ẹnìtàn lọ́wọ́ ẹ̀. ó ti ọ ẹ má wọlé. lóde. mọ́mí mi sọ pé kí n máa wọ mọ́tò àwọn strangers. mi ò ṣe stranger mọ́ náà mo ti sọ fún ẹ pé àbáyọ̀mí lórúkọ mi lọ́dọ̀kọ́ ẹnìtàn àdòdì shake àti dọ̀rẹ́ nìyẹn. peter ẹ̀gbọ́n náà kí ló dé fi kún mọ́tò ẹni black ṣé ṣòyìn yìí èṣù kẹ mi ò ṣèṣù o àbáyọ mi lórúkọ mi èṣù àánú. ṣé a ṣe gbọmọgbọmọ ṣá. gbọmọgbọmọ rírọ o gbọmọgbọmọ ti bá a jẹ bá o. anyway ẹ ṣáà lè gbìyànjú lọ ṣá mo jẹ́rìí jésù tèmi sí ṣùgbọ́n ajá wọn mọ́tò ìtajà rẹ̀. kò sí ọ̀kan bẹ̀ kò sí ọ̀kan bẹ̀. ṣé ẹ ti bímọ ni kí ló ti bímọ. ẹ wá ní bọ́ọ̀lù táwọn gbé sínú mọ́tò. bọ́ọ̀lù bọ́ọ̀lù tó wà mẹ́rin táwọn àgbàlagbà ni ìṣọ́ wọn kéré ń gbà. ṣẹṣọ. mo cross heart cross heart. can make proposal and go attractive so that eh, tó mú ṣe kọ́tẹ́lẹ̀ yẹn ká kàn fi ok ọlá wọn ní ah, event yẹn pé báwọn ṣe organize ẹ̀ máa yàtọ̀ this time so àwọn nǹkan a máa ní láti prepare. abáyọ̀mí mo fẹ́ rí ẹ. n bọ court mo n make it more important now. Mm-hmm. Eh, Túndé ẹ eh, ok ok mo get point ẹ ọkọ tó máa ṣẹlẹ̀ ni pé a máa high for owó ẹ díẹ̀ no no no no no sórí eh, nǹkan tí nǹkan tí chairman sọ pé nìyẹn náà láti àtọ̀rọ̀ sí Àbújá eh, láti àtọ̀rọ̀ sí Àbújá tí mo rí eh, màá ṣe kó suit bóyá sọ yẹn pé ah. kí ni. màá ṣe kó suit bóyá sọ yẹn. sèmi á pè ẹ́ tí màá ti mọ̀ ọ́ Àbújá no kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. àbáyọ ṣe ẹ Show o bá sọ̀rọ̀ ṣó important jù mí lọ ni ṣó important jù mí lọ mo fẹ́ mọ̀. ìyàwó ni mo jẹ́ dàmí ìṣọmọ ọ̀dọ́ ẹ kí ló dé arú nǹkan báyìí òun ló lè dá dúró kó máa wò bí èrè but I am a living being kí me. mean báwo ni tiẹ̀ ṣe jẹ́ You irú ọkọ She nílé ìgbọ́n kan tó ń frustrate ìyàwó irú ọkọ àdánù go nìwọ̀ yìí ó sọ mí lọ́mọ ọ̀dọ́ ni mo ní mo fẹ́ rí òun fi mí sọ̀rọ̀ lórí fóònù ṣáni ẹ̀ important ṣé o lè dẹ́ni ẹ̀ dúkúlẹ̀. ó jẹ́ rọra ó jẹ́ I should be ṣe bí ó máa pẹ̀lú hypertension for nothing ni o. hypertension á ṣe àwọn tó bá tún necessary ní family kò lè mẹ́mi ìwọ̀n hypertension mú wọ́n lójú ẹ̀ máa ń ràn tàn tójú ẹ̀ one twenty four seven ojú ẹ̀ máa ń kọ́rẹ́ náà orúkọ ẹjọ́ ẹ̀ tó mú gbó ni bó bá jẹ́ kí bíbí mi ó wà òkè ìwọ ni ìṣòro wà nù ayé ẹ̀ ni mo ń tọ̀ o èmi kò plan láti fẹ́ lu gbèrè báyìí láyé mi mi ì plan yẹ. ẹ ó dẹ̀ ti dé báyẹn o gbàdúrà fún ọ̀tẹ́sù wa bàbá yàn gbé gbogbo ọ̀nà lọ́lọ́run máa fi pè wá bá ó ti bá ẹ ó ti dé bá ẹ báyìí o ò béèrè fún mi ṣùgbọ́n o dẹ̀ ti rí mi he. but come come to think of it ká sọ̀rọ̀ seriously náà káyọ̀ ti rí kúrò láti jẹ́ pé ariwo tí ọkọ ẹ̀ fún mi máa wà ní wá every time a máa sọ̀rọ̀ wà á máa pariwo wà á ní òjẹ́ ẹ̀ láàmú mò ń ṣe gbá tani máa kọ́ ni tani máa kọ́ ni pẹ̀lú ẹ̀kọ́ ìjọ́sìn wọ́pọ̀ ni máa jà fún mi gbọ́ mi náà táka sùn pé olóò mu gàrí wọn ní tó fi mu gàrí kì í ṣe káàsù ló ṣe àbókè Lagos State government lára orí ẹ ò pé water corporation ó ń ta ń bẹ. ọtí tí sori sori àwọn ọkọ tó máa ṣe yìí ńgbà mí ẹ ó máa jẹ́ kí n fíl pé àwọn parents ẹ wọn kọ ẹ dà tó máa kọ ẹ wọn jẹ́ kó mọ̀ pé ọkọ lórí àyà ọkọ tó bá dẹ̀ sọ pé nǹkan tó ń fẹ́ lélẹ̀ ìyàwó àbá lò ní wọ́n tà tẹ̀ tí ì fẹ́ sílé tó níbi èèbá ẹ̀ má wulẹ̀ ká lọ títì ó tọrọ mi ò tọrọ mi ṣé mo jọ ọmọ ẹ ti máa wà rúù we are into a relationship báwo ni máa bí mi pé ó rude so tí bá ṣe nǹkan sìn pẹ̀lú ẹ ó rude ọmọ ẹni kó máa béèrè tó bá ṣe nǹkan àbí tọmọ ọ̀dọ́ bá ṣe olè ló rude wọ́n kì í ṣe pé kẹ́mi ṣe nǹkan kò máa lóru ìdí náà rude kí wọ́n máa sọ̀rọ̀ lórí fún kíyàwó ilé ẹ̀sọ́ pòwé bá ẹ sọ̀rọ̀ kó máa náà sọ̀rọ̀ lọ́wọ́ ajá ta ló ń jẹun tájá ń jùrù right now. You're fair. But upon our parents are being orúkọ tẹ́lẹ̀ orúkọ. Right now, o rí ọkọ mọ́ torí mi ò lè fẹ́ wèrè sílẹ̀. Èmi kò plan láti fẹ́ rúkọ èrè báyìí. Láyé mi, mi ì plan yẹn. Bí mo wá ṣe ń wo ẹ̀yìn, mo mọ̀ pé mo jẹ́ àìsèta àmì ah, tí màá wọ̀ ní tí mo já tí mo ṣe bá ẹni bí ọ̀tá mi pẹ́. Mọ̀ bí ẹ de. Eh. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún ẹ. Èmi àbí. Kò sí sọ́dọ̀ fi mí ṣe. Okay títọ́ lè fi mí ṣe. lè kí bá ẹ. ló ṣe nípa ayọ̀ ẹ̀ṣì máa wọ́n ìwé rẹ̀. wọ́n títọ́ lè fi mí ṣe. èmi lọ sọ́tẹ́ kò sí òfin lè ṣe. ṣé èmi lọ sọ́tẹ́ kò sí òfin lè ṣe. máa ń fọwọ́ yẹ kó lọ́wọ́ ẹ̀ máa ń gbé sílẹ̀ mi. tó ti yẹ. ọ̀rọ̀ kékeré bàbá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó kàn fẹ́ jà. ooo oh, ok àwọn ọ̀wà tí mo tọ́ kí mi fẹ́ máa tó máa gbé sí mi lára nulẹ̀ yìí máa mi sọ kó lọ ọ̀rọ̀ lẹ́mi lọ́jà wàá lọ wò wàá lọ wò máa kílẹ̀ jàre máa jọ ọmọ ọ̀dọ̀ yìí ọmọ ọ̀dọ̀ ni ọkọ máa jẹ̀yà sí àlójọ òòrè kẹrù mi jáde lóòótọ́ ọ̀rọ̀ lọ sí ìjọ yìí wọ́n ti dábàá ṣe máa fọ́jú kiri ayé òní da oníṣòríire ọmọ òṣì lórí. I brought him. Anyway, the house. You know that yeah. See what I bought for you. Thank you. I should. Ẹ ṣe láìkẹ́. Ẹ ṣe òun kò ń ṣe dáadáa nu class ṣá. Àwọn àwọn òbí ẹ̀ kọ́. Ọ̀rá. Ok. Ìwádìí lè kò I wọn ṣùgbọ́n kàwé ẹ̀ dáadáa o. Kò sí ọ̀dùn wọn. Ẹ̀yin náà fojú sí ibi iṣẹ́ yín o. Kẹ́ máa ṣe dáadáa o. Ẹ máa ṣe dáadáa. Bye. Ok, ó to inside your uh, class yo. okay. ah baba eh? jẹ́ kí n wá nǹkan fún yín ah, mi rẹ̀ ní change lọ́wọ́ o. Ah, a lè díẹ̀. ọkẹ́ ẹgbà. ẹ lówó nàìjíríà. Ah, owó nàìjíríà nílé náà. Eh. Eh. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ẹ owó dàpọ̀. àbúbọ̀dá ìfẹ́ fi mí ṣòwò àbúbọ̀dá ìfẹ́ fi mí ṣòwò. ayé yìí ò you dá ayé yìí màá dá mo fẹ́ wí. ẹ tá a tiẹ̀. Oúnjẹ tó ń pe bàbá yìí ni o lọ yìí. Ìyá mi, ok, ẹ̀ ń communicate lọ́wọ́. Bọ̀dà, ẹ jọ̀ọ́ ṣé kò sí bẹ́ẹ̀ ṣe ìbá mi wà àwọn rọ́bà yẹn pọ̀ kẹ́ bá mi wà pọ̀ kí n tiẹ̀ lè fi gbọ́mọ mi ní skul bàbá gateman àwọn ni mò ń pè tó ń ṣe kò wọlé kò wọlé yìí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ a máa ní láti gbé mọ́tò lọ sí workshop wa ni irọ́ ló nǹkan tó fà ní pé ṣe rí bátìrì yẹn ó ti wà dé rusted torí gbogbo àwọn tanítọ̀ yẹn kò ṣáàjẹ̀ ṣẹ̀gẹ́ ẹ̀fọ́ ẹ̀jẹ̀ so a máa ní láti lọ gbé lọ à lè yẹ gbogbo contact set wò torí iná ò débẹ̀ ó ti yé yín kábẹ́tọ̀ ẹ̀kẹ̀rẹ̀ àti lè náà tó àwọn stand tó ti wà ń bẹ̀ à lè gbọ́n yọ ṣó ti yé yín wà so kọ́ tó ṣẹlẹ̀ ní ẹ̀ mà. kọ́ńtà ẹ bọ́lẹ̀ ẹ já máa gbọ́ṣẹ́ wù lọ sókè ẹ bọ́lẹ̀ ẹ rọra. bọ̀dà mi ò mọ yín rí kí la ní kí ṣe é sìn. ẹ máa rọ ẹ máa rọ ẹ máa rọ ẹ máa títẹ̀ rí mi sí ti wà ní ìtura mi ò ní lè sí mi ò mọ yín rí ẹ bá lọ gbé mọ́tò mi lọ́kọ́ irọ́ ẹ̀yẹ ẹ bá mi tì ẹ bá mi tì ẹ bá mi. kò sí wèrè. ẹyẹ ẹ ti kíní. bọ̀mí gùn ráyè sọ̀rọ̀ òbí mo ń lọ sọ́dọ̀ ṣèyí kìlágòdò ṣe máa dọ̀dọ̀ bàbá dùn ó yá ó yá. Ha ha ha!

dákúlẹ̀ gbẹ̀gbẹ̀ bí ti ń pa wá látàárọ̀. Ah, má bínú ẹ máa jẹun tá a bá délé ń sìn ṣó gbọ́ ó yẹ ẹja lọ bàbá ẹ ṣe gan. no uh, mom let's go uh, tomorrow school. fẹ́ẹ́ tẹ́wọ̀n bá sọ bẹ́ẹ̀ fún wọn sẹ́ ah, aago mẹ́sàn-án àbọ̀ lọ́tún máa máa fún wọn bọ̀ lọ́la. mọ́pì ọmọ yìí náà ṣé mọ́ṣẹ́ máa ń pẹ́ nìyí. ooo wọn àwọn ọ̀dọ́ ẹ ṣe Oh, oh! o ó lè jẹ́ go slow àbí traffic. go slow àbí traffic. Ah, show me ṣé o mọ nọ́mbà wọn ṣá. ṣé o mọ olórí. three three two. three three two. five nine. yes. two nine two, two nine. zero call you. Oh. ring. ó dà bó ti pa fóònù. kí ló sọ. ó ṣe wá ṣẹnu báyìí ajá gé ẹ̀jẹ̀ ni. so ẹnì kí la máa ṣe ń sìn ṣó mọ náà lé ń ṣá bàbá ṣé mo lè máa gbé lọ́lé. without pressure bá dẹ̀ débi sọ pé àtúntò lè gbà. ẹ máa lọ́rí ẹ I bọ̀ ọ́rẹ́ thank you very much sára ìwà náà nǹkan you, kù nìyẹn ká sí àwọn ṣe dáadáa. madam ẹlẹ ẹgbẹlẹ sà ẹkún ẹlẹ. Ah, kéde máa wo mo ti ń ṣàyàgò yín látàárọ̀ kò wọlé. Ah. Oh. jẹ́ pàyàsà mi àtijọ́ ta mà ní bátìrì mi ti kú. kí ló dé ẹ̀ káàdì ẹ̀ ni. Ah. àwọn bọ̀dá lẹ́pà ọ̀là ìjẹ̀wó wọ́n ti gé náà. bàbá ṣe ẹ̀yà wèrè ọgbọ́n mi ẹ̀dùn ọ̀rọ̀ ká mú ojú yóò sí yín náà. ṣe tẹ máa ṣe tẹ máa gbé ọmọ mi fún ẹni tí mi ò mọ̀ rí. ẹni ẹni tó máa mọ̀ wọ́n. kí lorúkọ ẹni náà nà. mísítà àbáyọ̀mí. wọ́n lè fọ́ọ̀kì àbáyọ̀mí tani tani mo mọ̀ rí. bàbá kí lè sọ tó dùn lẹ́nu yìí náà. mi ò fi introduce you to anybody ẹ kọ̀ lórí gbọ́mọ mi fún ẹ̀yẹ̀ kan kọ́kọ́ kọ́kọ́ máa gbé lọ kí ni kí ni gbogbo nọ́ọ̀sẹ̀ǹsì yẹn. ẹ dúró kò bá tẹ̀sí mi gbà yìí dà. pásítọ̀. alẹ́ ń tó dá skul yìí lẹ̀ wọ́n ti lọlé látàárọ̀. wọ́n ti lọlé. bàbá ẹ wo mi ò ní tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú yín o mi tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú yín rárá look into my eyes and read my lips tí bá dé ilé bàbá tí má délé sí mi ò bá rí ọmọ mi tí má délé sí mi ò bá rí ọmọ mi gbogbo fáwọn mi nìkan tó ta ló máa lọ sí. akẹ́kọ̀ọ́ gbogbo náà ṣe é sí ẹ̀ tá dáàdì ńkọ́. dáàdì mi ti travel. dáàdì not to travel. Ah, Why, mi mọ́ ọ kí la máa ṣe ń sìn. mo mọ. ẹ báwo ni ẹ pẹ̀lẹ́ o. báwo ni ṣẹ́gun báwo ni ẹnì kan ṣe ẹ̀ṣẹ̀ dé láti skul. ẹ you ẹjọ́ ń gbé bí ni. bẹ́ẹ̀ ni. ẹ ẹ mi lọ́wọ́ bóyá mọ́mì àti ẹ̀ tí mọ́mí ẹ̀ àtìgbà tá a ti dé láti school ẹ̀ tí ìrànwọ́ fún mi rárá. Ah. Eh, in that case ṣèbí compound kan lẹ́jọ́ ń gbé hmm. eh, o lè dó sọ́dọ̀ wọn náà. mọ́mí tàwa náà sì ń lé òru gan ni mọ́mí wa fi ń wọlé àwa náà fẹ́ lọ jẹun ta nínú ìsìn la pàdé nínú. Ah. kí ló máa ṣẹlẹ̀ ńsìn báyìí. ọ̀nkọ́ àbáyọ̀mí ẹ jẹ́ kí n máa tẹ̀lé ń lọ sílé. kó tẹ̀lé mi lọ sílé mi. Hmm. Eh, tí mọ́mí bá wá dé ńkọ́. ẹ kọ address sílẹ̀. ok hmm. ok um, ok ẹ̀yin ṣàṣì wà around ẹ gba ilé nọ́mbà mi wà mẹ then address nọ́mbà wà mẹ so tọ́ ma ti dé kẹ fún ọ yálọ. Hello. Hello. bàjẹ́ ọ̀tọ̀ mọ́mí ẹ̀ tí yẹ́sì táàrin ẹ̀kọ́ ń gbá ilẹ̀ fún. mọ́mí. mọ́mí. you this man again. mo dáhùn. ìwé ọkùnrin kí ló dé? ó lè tún ìkànnì lẹ́yìn ọ̀rùn mi kí ló dé? apá kìíní ẹ̀kọ́ kejì ẹ̀kọ́ kẹta má dòrí à kí ló dé ọkùnrin ìsinmi ilẹ̀ kí ló dé? kí ló àfàlọ́ kí ló rọ̀bọ̀ tó fẹ́ lọ́mọ mi ṣoògùn owó kí ni nígbà gbọ́n mi ní skul kí lọ́jọ́ ọmọkùnrin yìí. èmi kàn fi pé bó ṣe wá skul yẹn òyìnbó ló wà ń bẹ kí n kàn help ẹ̀ délé ni kára bá yín lé ni mi ní kí wá síbí náà. ta ló ràn iṣẹ́ ta ló ràn iṣẹ́ ṣé mo fọmọ ṣọ́ ẹni ta ló ràn iṣẹ́ ṣé mo fọmọ àwọn fọmọ rẹ̀ síbi lọ́wọ́ tí mi ò fi jíṣẹ́ ni àbí tó bá ti kẹlẹ̀ ọmọ tẹ̀tẹ̀ lẹ́lò ọmọ tèmi lẹ́lò orí ẹ̀kọ́ orí ẹ̀kọ́ olùkọ́ Jésù orí ẹ̀kọ́ I rebuke you I reject you in Jesus name fún ẹkún ọmọ ẹ̀sìn mi ni I rebuke you mo tàtẹ́ òjì dànù mo tànù mo tànù ìwọ ọmọ ìwọ ọmọ alájẹnu yìí ọfọjọ ṣiẹ ni nílẹ̀ ọmọ àlè nìṣẹ́nìṣọ́ nìṣọ́ndẹ́ nìṣọ́ndẹ́ wọ́n yẹ tí wọ́n tún padà yẹ wọ́n tún padà yẹ mi máa ṣe àwọn ọ̀pẹ́ wọ́n kí ni máa ṣe fún wa. mo lọ. mo lọ mọ what do you mean by o lọ mọ. mo fẹ́ lọ mọ́. ẹnì kan àtàná ni mo ti ń wẹ̀ tó ti ń àtìfọ́ tínú bá dẹ̀ ti ń bí ẹ ló máa ń ṣe báyìí èwo la rí gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ mọ̀ pé nǹkan tó ṣe lánàá yẹn ò dáa ẹ mọ̀ mo. ẹ lọ sínú ilé wa ń sọ̀rọ̀ sí wọn ẹ mọ̀ ẹni tó kàn ṣàánú mi torí pé mi nìkan ni mo wà ń sùn dẹ̀ gbé mi lọ sílẹ̀ nítorí pé mo mọ̀ nítorí mo ṣe jẹ́ kó gbé mi lọ sílẹ̀. báwo ló ṣe ń sọ̀rọ̀ táyì tí ò bá ń ṣe bọ̀dá yẹn ló gbé e lọ lé ń nígbà tí mi ò rí ẹ of course inú máa bí mi nà ó. ẹ mọ̀ pé inú máa bí ṣùgbọ́n gbọ́dọ̀ ti rí mi lọ́dọ̀ ẹ̀yìn kò yẹ kẹ́ bí ah, ní jù. ó dáa má bínú bí òun ṣe bẹ́ẹ̀ mọ́ jọ ni. nǹkan tó máa ṣe ń sìn ní pé ẹ máa lọ sílé wọn ẹ máa bẹ̀ wọ́n wípé kó má bínú ṣe gbọ́. ó dáa mo ti gbọ́ ṣùgbọ́n next time wọn kì í sọ pé nǹkan tí ìyá èèyàn ṣe ò dáa o ti gbọ́. ti gbọ́. ìyá tẹ́ omi sọ̀rọ̀. sọ̀rọ̀. ya lọ́wọ́ bàtà ìgbéjà mi. five five four two four two two five. four two. two five. two ó ti rìn jù. hello. hello. uncle abayomi ẹ káàsán. ẹ ta ló sọ̀rọ̀. èmi ni ẹnìtàn. ẹnìtàn uh, how are you my dear. ṣé máa wá sílé wa lẹ́yìn. Ah, àánú má jẹ́ kí n wá sílé yín mama rẹ̀ ń school ṣùgbọ́n. ẹ má bínú dẹ má bínú má bá yín parí ẹ̀ṣẹ̀ gbọ́. or anything please <laughs> má jẹ́ kí n wá sílé yín ṣùgbọ́n má jẹ́ kí n wá. ọmọ aráàlú ni èyí ní ẹ̀yìn ẹ gbọ́dọ̀ yẹ o ṣe gbọ́. okay okay okay anytime mama. dà dàbọ̀. okay dàbọ̀. two minutes. ẹ jẹun. tí màá máa parọ́ fún ẹ ni. ṣé wọ́n okay. wọ́n rẹ̀. ẹ má bínú ọjọ́ ìjọ. Ah, no no no. ẹ má bínú ṣé mo àwọn obìnrin kò sẹ́ni tó máa rí nǹkan bẹ́ẹ̀ yẹn tí mi ẹ̀ máa dùn ìfáǹgbà tí mo dé sùkọ́ àwọn ọmọ yẹn tí mi orí mi ti kọ́kọ́ fẹ́ dàrú yáà ta ló lè wá gbé ọmọ mo tún délé náà same thing nígbà tí mo tún máa rí o tún wá jọ́dọ̀ iṣẹ́ mọ̀ pẹ̀lú gbogbo crisis tó ti ṣẹlẹ̀ gbogbo nǹkan tá a ti jọ rí yẹn kankan bẹ́ẹ̀ so ìgbà tí mo tiẹ̀ tún débẹ̀ tí mo tún rí pé ìrírí mi kan tiẹ̀ tí mo bá gbóná ni ẹ ṣáà mọ̀ra obìnrin náà ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú. bó ṣe máa ń ṣẹlẹ̀ ni ẹ bí kọ́ńtù ṣe rí ẹ láti bẹ̀rù náà ẹ láti bẹ̀rù èmi gan bá má gbé kúrò tí ó bá ṣe pé òun nìkan ló kàn wà níbẹ̀ á lè tún try nọ́mbà yẹn náà network yẹn ó wà busy ó ní fún ọgbà kan ṣáà. àkẹ́dẹ̀ máa wo oúnjẹ yẹn mọ́tò mi ní problem yẹn kò fẹ́ mi kàn ń try láti get baba gate man yẹn tẹ́ mọ̀ same network problem náà ni. Hmm ẹ pẹ̀lẹ́ sà ẹ má bínú. ṣàkó ń pàdé ṣá differently. àbí. <laughs> Eh, anyhow omi eh, lè yàtọ̀ ọmọ yín bí làǹdọ̀ ah, ah, ah, intelligence eh, on the highest level ló wà. ẹ ṣe èmi ló fi èmi ló fi yẹn jọ. yeah that's good uh, that means that means paying on my billion dollar. ẹ ṣe gan. èrè wọn báyìí ọmọ àtúnjẹ dáadáa so ẹ bá mi tó jẹ dáadáa tí má lè sọ bẹ́ẹ̀. so kí ni kí ọ fà yín àánú nínú mo wà ó kè. ẹ gbọ́dọ̀ jẹ nǹkan bá ti délé wa báyìí ẹ gbọ́dọ̀ jẹ nǹkan mọ́mí bẹ́ẹ̀ ṣe yín wọ̀nyí láti lọ láìkì. ọjà tí wàá pé láìsí lẹ láìkì ẹ fún mi few minutes kí n bá yín prepare ẹ ìdí wá sílé ìdùn kí n má jẹ. ok kó má dàgbé mo ṣe ń bínú sábà. kó àlejò. Yeah. Okay, fine àbí. àwọn kọ́ ló jọ. ẹ wọ́n mi kọ́ mi jọ. kọ́ ló jọ. àwọn máa sọ pé mo jọ dáàdì mi ṣùgbọ́n mo fi dúdú mi jọ grandpa mi. ókè ìjọba ìdílé ni Thank you. àbí mi ní ìbáwọ̀ ni. báwo ni ṣé wàá òkè. Ah, báwo ni tó ṣẹlẹ̀. àbáwọ̀ mi jọ ń fẹ́ kó ṣe nǹkan kan fún mi ni. Eh, kí ni yẹn. èní ni PTA meeting àwọn ẹni ìtàn mi ò dé nílé àtẹ̀ǹdẹ̀ torí mo ní nǹkan kan tó wà very very important láti ṣe lọ́fíìsì jọ nítorí ọlọ́run ò dẹ̀ bá mi lọ. Um, ok ok ok máa lọ máa lọ. ah all right then thank you very much o ṣe gan-an máa rí ẹ later o ṣe all right bye bye. dádì mi ti dé. báwo. dádì àwọn ní sọ pé ṣẹ́gun ọ̀sìn báyọ̀ wá sọ pé ẹ̀rọ dádì bẹ́ẹ̀ ń kọ́lẹ̀ ṣe dádì. ń bọ̀ ẹ sọ bẹ́ẹ̀ ẹ ṣe ẹ sọ bẹ́ẹ̀ mi ní dádì ẹ ló mi ẹ̀ tí ó ti ń gbé mi ní látijọ́ yìí tí mo ti ń rò pé ó yẹ kí n béèrè lọ́wọ́ ẹ̀. kí ni nǹkan náà. ó tójọ́ mẹ́ta gùn tí wàá Sunday and then mi ò rìn pàdé ọkùnrin kankan rí ìyẹn ní then èmi mọ̀ kó lọ́mọ ó dẹ̀ ní láti ní bàbá ṣé àwọn mí sara wa ti bá wa síbi ni àbí kí ló ṣẹlẹ̀ wọn gan. àbáyọ̀mí sórí ibi tí o mú ọ̀rọ̀ lọ yẹn kò sígbà tí n bá rántí tí ò kì í jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. Fẹ́mi ọ̀rọ̀ Fẹ́mi ìyàlẹ́nu ló jẹ́ fún mi torí throughout ta fi jọ wà pọ̀ ó tọ́jú mi ó ṣe dáadáa pẹ̀lú mi in fact òun ló ní pé kí n lóyún mo dẹ̀ lóyún ìjọ tí máa bímọ gan-an ló gbé mi lọ sọ́spítì ó dẹ̀ débẹ̀ tán ó sọ pé òun gbọ́ pé fẹ́ lọ́mọ ọkọ àtìgbà yẹn àlọ́ ẹ̀ ni mo rí mi lábọ̀. bó ṣe lọ nìyẹn. bẹ́ẹ̀ mi ni ṣé kìí ṣe pé bóyá torí bàmí tíyàn bá fẹ́ bímọ ó máa ń kanra bóyá ọlọ́rọ̀ tó sọ before then or during um, labour tí ó jẹ́ kó bínú or something. mo sọ̀rọ̀ kankan tí mo sọ ní ìsọ̀ kankan lóòótọ́ mo gbóná ra náà mo burú ṣùgbọ́n ìyá mi máa ń sọ fún mi wípé ọ̀gá méjì ò gbọdọ̀ gbé inú ọkọ̀ kan náà bí ẹ̀kọ́ ajéwúrẹ́ ẹ̀kọ́ ajágòtàn throughout tèmi àti ìfiwà papọ̀ mo ń tẹríba fún un mi ì dẹ̀ kí n jẹ́ kí n lóbi rárá rárá rárá bó kò ṣe dànù rámilámi làárí tàkẹ́ rábọ̀ ẹ̀ ló yà mí lẹ́nu nígbà tí mo ti bímọ tán mo lọ bá àwọn fámìlì ẹ̀ mo lọ sọ fún ẹ pé mi ò rí wọ́n ní yẹn kí n má wọ́ọ̀rì àwọn abá mi wá kò sí problem ọ̀dọ́ tó yánà mi ìtura àwọn fámìlì ẹ̀ mọ́ mi ò rẹ́ anybody and pẹ̀lú gbogbo findings mi wọ́n sọ fún mi wípé ó ṣì wà láyé ó ṣì wà láyé in fact mo ti ẹ̀rọ rẹ̀ kan bíi two weeks ago tó sọ fún mi wípé ó wà pé kò sí nǹkan tó ṣe mo wá wò pé bóyá torí pé kò fẹ́ mi níṣu lọ́kà ni because ká ló má rí mi lẹ́gẹ́lì mi tó san àwọn nǹkan orí mi ó possible kó má kàn lọ bó ṣe lọ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n kí yẹn kó àsùnkún kó kàn lọ ṣá. anytime á ti tó like ten or eleven. she's almost ten. highest level of irresponsibility yẹn ọkùnrin fi ìyàwó àtọmọlẹ for ten years. Ah. Hmm. Yeah, I can imagine imagine but well ọlọ́run tó ti wà pẹ̀lú ẹ láti jẹ kò ní fi ẹlẹ and mo ṣe rí bí nsìn owó dàbí ẹni tí à ń jẹ ọlọ́run dẹ̀ ní fi àjẹ. imagine nǹkan tó ń dúró fún ṣá ṣó imagine. owó tó máa fi tọ́ ọmọ ẹ dé level tó máa tó nọ́mbà wa independent ọlọ́run á pèsè fún ẹ. tó bá ní help tí knowledge lè ṣe from my own side I'll be willing to do it I'll be glad even to do it torí ah, anytime máa rí bí ọmọ mi ni mo love ẹ bí daughter mi ni so anything tí n bá lè ṣe wọ́n ṣàkàn lọ́wọ́ mi. one other question èmi nìyí ṣé o feel pé o ní ìdọkùnrin kan ní láìpẹ́. ọkùnrin ṣá. ọ bóyá o ti ní boyfriend kan ṣá boyfriend. I don't have a boyfriend. Don't have a boyfriend. Ìfẹ́ tó kú bí òjò, ṣe yọ̀rọ̀ àbí yọ̀rọ̀, oníkókó ẹgbẹ́ gbàgbà wá, bójò bá rọ ọkà péjọ, tòró ń kú ó. Ìfẹ́ ọlọ́jọ́ àrùn. Gbádùn ẹ̀dá rí ọ̀gá kan. Ó ṣàmọ̀ girlfriend ìbọ̀dá àbáyọ̀ tẹ́lẹ̀ so nǹkan àwọn méjèèjì ní misunderstanding láàrin ara which i know so lady yẹn dẹ̀ ti fẹjọ́ sùn àwọn èèyàn lóríṣiríṣi ó ṣàwà opportunity láti bí mi náà sọ̀rọ̀ ó bá bẹ̀rẹ̀ sí rojọ́ ẹ ẹ wá wo nǹkan tẹ́gbọ̀n yín ṣe fún mi ó pa òun tì bóun ṣe fáìn tó ó lọ́ọ́ fi òun fẹ́ òsìkílébè tí kan tí gbà ya ẹ ga sókè báyìí ah! báwo pé wẹ́ ẹ ẹ máa ní sùúrù náà ni torí pé ẹ̀yin onísùúrù òun lọ́ọ́ lóun wà ló bá ní ẹ yẹn nìkan òun ò fẹ́ kíyà jẹ òun gbé torí tíyà yẹn bá ti lọ jẹun bẹ́ẹ̀ yẹn kò dáa kinní kan ló bá ṣàbẹ̀rẹ̀ sí fọwọ́ pa mí lẹ́kẹ̀ẹ́ ló bá mọ́wọ́ lọ dáhùn bìlò bí mo ṣe bó kí lè fẹ́ ṣe yẹn dúró dúró dúró kí ló wá ní resort báyìí bó lẹ bá a dé ni mò ó ní kémi àti oúnjẹ máa ṣeré àníyàn ni ká máa wọlé ká máa jáde kí máa fi bọ̀lì kí n po. ṣé ẹ ti ń ṣe. Ah, ọ̀rọ̀ yẹn lè èmi dẹ̀ sọ fún pé ok ẹ fún mi ń tàìmẹ̀ jẹ́ kí n máa rò kí ló wá rò bẹ́ẹ̀ àwọn mò ń rò ni irú èrò wo tún ni ah, bóyá ló mọ òkè òkè òkè jẹ́ àti bíbá ẹ̀ wò bóbìnrin yẹn ṣe wà yìí ẹ̀gbọ́n ò ní fẹ́ mọ́ past tense ni sórí ìwọ nísìn ẹ̀gbọ́n ẹ ti fúnrúgbìn kò bẹ̀rẹ̀ sí ní ká wọlé nìkan náà lókun ah wá ní pé o ṣẹ̀ ń ro kinní kan kí ló fẹ́ rò bẹ́ẹ̀ lẹ́yìn kẹ́ máa bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀rẹ̀ àníyàn lọ kó o jẹun lọ ni kò sí wàhálà ń bẹ. láì èmi náà kì í ṣe ọmọdé mo mọ nǹkan tí mo lè ṣe kì í ṣe pé mi lè ṣe bó ṣó mọ ọ̀rọ̀ yẹn le díẹ̀ ó mọ̀ pé èèyàn fẹ́ máa gbáràn nìyẹn ẹ̀fẹ̀ bọ̀ ni ó mọ̀ pé ókè ń sìn adultery àti fornication nìyẹn. ibi tá à ń lọ gan ládé sórí adultery yẹn gangan ni kò jẹ́ ká ṣiṣẹ́ lé lórí bó ṣe wà yìí ó kì í ṣọmọdé mọ́ adult ni àní kò dọ́ọ̀tì ẹ̀ síwájú. ṣayé bó ṣe wù. ìwé táyé bá ti bá wa lọ́nà tó máa gbé. ìjẹ́ bí ẹ tó jẹ ṣu. ẹ ojú ẹ mú láìkí ẹ tí ò dá. ẹ ọ̀rọ̀ tí mo sọ fún yìí kì í máa ń ṣeré ẹ̀ńtẹ́gbọ́n ẹ̀ gbé sílé ọyàn ẹ̀ tó yìí méjì ó ti rí ó tó báyìí méjì gbogbo ẹ ti dùn tó bá jẹ abá àjá àbàlẹ̀ yìí orí ojú yìí ló ti máa dúró. wọ́n tiẹ̀ ló ti bímọ rẹ̀. ẹ ọkàn ló bí mi méje ó ti jàn àkọ́bí ẹ̀gbọ́n afẹ́ tó bí thirty years àbí thirty one. arúgbó òdílé ni ó ti tó ti fọ́ wẹ́wẹ́. ọkùnrin ló dàbí ọmọ àgbòlé yá àyàbí dáhùn òṣèlú olóṣèlú bíbí mọ́ ìṣàn gbogbo nǹkan ti tó pọ̀ ọ̀dọ́hùn ọmọ ọ̀dọ̀ mi tẹ̀lé mọ̀ fún àwọn téèyàn gbà sí kó ṣàkọlẹ̀ ìlú mi àti olórí ẹ káàbọ̀. mo dá ẹ. mo dá ẹ káàbọ̀. ẹ káàbọ̀ òkú didi. àbáyọ mi. o lè di sẹ́ẹ̀ so low kó gbé orí àbúrò mi sí ẹsẹ̀. kí ló burú bẹ́ẹ̀ gbọ́ ẹgbàá mi nítorí ọlọ́run òun ni mo gbórí ará àtìlẹ́sẹ̀ òun dẹ̀ ni mo gbórí dírẹ́bà borí ọ̀hún bá gbúrò ẹ ní pápá bá ṣe máa tó sílé yìí máa tó fún mi tí máa padà sínú ilé ẹ̀ ni mò ń bá a sọ kí ìmọ̀gbà torí ẹ̀ ní ẹsẹ̀ mi mi mọ́. èmi ò tiẹ̀ mọ̀gbà torí mi bọ́ sẹ́sẹ̀ wọn ẹ̀gbọ́n sórí mi wà lẹ́sẹ̀ yìí ni. òun náà ló sọ fún òun lórí ẹbí kò rí ọ̀rọ̀ tó sọ ló so ìwọ àbúrò mi wá sílé mi wá ń gbé ẹni tí ó yẹ kí mi fẹ́ ọlọ́run tẹ̀ ti ṣe pé mi ò sọ pé mi ò ṣe mọ́. ọlọ́run ajé ò ṣe. mo ti sọ ọlọ́run adẹ́gbà fún mi. irọ́ a ní ká yanjú ọ̀rọ̀ tó wà láàárín èèyàn àti wọn ni ká parí ìjà ni gbogbo ẹ̀ là ń ṣe lọ́wọ́. ọ̀rọ̀ yẹn náà ló bá mi sọ ẹbí òun ti ẹ̀ pọ̀. ó ti ẹ̀rọ dé onírúurú òun ní kókó ẹbí ti ẹ̀ sọ onírúurú òun ní kókó ní kí n wọ́. ìyẹn kọ́ ni mo sọ ah, ṣé mo rí ni mo kọ́ mo ní mí kẹ́tẹ́tẹ́ bí kókó. lọ́mọ sọ ni mo tún béèrè pé ẹ ṣáà ṣì sálú ẹgbẹ́ mi máa bẹ́ kílẹ̀ forí mi ṣe ìyẹn lẹ́bi dé. ìwọ wá sọ́fíìsì olùfẹ́ rí mu ní kó máa bọ̀ ọ́lé ṣé kò tó wá ṣẹlẹ̀ ọlọ́run ò jẹ́. àbáyọ̀mí ọlọ́run ò jẹ́ àbáyọ̀mí ọlọ́run ò jẹ́. ọlọ́run ti jẹ́ ó ti yọ wọ́n ti yọ ẹ́ láti nineteen seventy four. mo kú ẹni tó bá bẹ̀rẹ̀ ní ọmọ kí ni mo ṣe ìwòlà kó bá pé mo gbórí ẹ̀ lẹ́sẹ̀ jẹ́ mi náà ní ò bá jẹ́ àbí tó bá jẹ́ sàrà àtàdé wo ti ṣe ń sìnwá ni mo bá lè jẹ́ ìbábùrọ̀ ọkọ mi ni èyí ti pọ̀ jù. ẹ yé sọ̀rọ̀ àpà ẹ yé sọ̀rọ̀ àpà. ojú orí àbúrò mi lẹ́tẹ̀ ọlọ́run bá fẹ́. ẹ dárí jì èmi. orí tó yẹ àwọn àbáyọ ni mo fi fi àbáyọ. má fi ọ àbáyọ ọkọ mi jọ ọkọ mi. ẹ jáde kúrò nílé mi ò rà sọ ẹ ẹ jáde kúrò nílé ohun tó ti mọ̀ mi ti lọ jáde kúrò nílé pé sọ̀rọ̀ ẹ. àbáyọ jáde kúrò àbáyọ̀mí aláwọ̀ jẹ́ lórí burúkú ò ní pẹ́ dé o. oníranú jẹ́túlẹ̀ ẹnu lé. Can you fathom that? This is true me. Irọ́ ó kì báyìí lọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ mo lọ bá ẹ̀gbọ́n mi ní ibiṣẹ́ lọ́jọ́ yẹn mo mo rí pé àwọn èèyàn tún suspect èmi àti lady wọn ò pé ah brain wo mo lè lo gbàgbà ọ̀dọ̀ wọn lọ pé ah ọ̀dà mi ló fẹ́ rí yín o bá fún mi kí pé kí n máa lọ lady àwọn n bá ránṣẹ́ pé títí láyọ̀ pé kó náà máa bọ̀ mẹ́ gbà pé tí bọ̀dá mi bá dé kí n kàn lè parí ìjà fún àwọn méjèèjì o nígbà tó máa débẹ̀ ẹ̀gbọ́n mi ò tètè dé bébí àti ẹ̀ ṣe ń wojú ara wa a ṣe ń wojú ara wa inspiration yẹn kàn wá láàrin yẹn bá ti bẹ̀rẹ̀ sí tagi lọ ni labajọ yí wọ yàrá gbàtẹ́gùn màdé ó ká wa nu yàrá yẹn ó náà ṣe kó o bò fẹ́ẹ̀ síbẹ̀ yẹn kó o yẹ ewu bùkànjàn kó o ṣe dáadáa wó o ka bíbélì wọn ní ìbùkún fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é. ẹ ṣé mi ìwà fọgbọ́n ṣe ni. àpò fọgbọ́n ṣe ṣé torí pé a ti ń pè ẹ ní Mr. Inspiration kò wá jẹ́ kí inspiration yẹn kó bá ẹ dé ilé ẹ̀gbọ́n ẹ̀ ọlọ́run ti yọ ẹ̀ kò síbi tẹ́rí àníyàn ò lè ti bá yàn torí pé kì í ṣe ìyàwó mi ni bó jẹ́ kíṣìn bó jẹ́ yàrá bó jẹ́ ẹnu mọ́tò ẹnìgbẹ́ ìlérí àníyàn ti ń bá yàn. ẹ a jẹ́ pé kì í ṣe fọ́ọ̀tì tèmi mọ́ gbà ẹ̀ torí pé ọlọ́run ti kó ẹyọ rẹ̀ dì ẹ̀ wọ́n ló fọ́ra ẹ̀. Thank you kini kini ko kini ìdílé rẹ. ìwé ìyá sí. ìwé ìyá sí ìyá. bọ́ ti di òkè. ọ̀rọ̀ mọ̀ pé wọ́n kí ló kí ìfẹ́ jù. màá jẹun dídí oríṣiríṣi. ẹ ti ṣe èyí o ọlọ́run ọba ń bẹ̀rẹ̀ ló dà bẹ́ẹ̀ mo ṣe eré ìtọ́ mo dẹ̀ bá ẹ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ dé wá sóòtẹ́ bẹ́ẹ̀ so àfi bí wọ́n ṣe ń kọ́ ọ́ mr kan bẹ́ẹ̀ ló ṣe jẹ́ màá pa ẹ́ màá gbà àkàndé màá dẹ̀ para ni kò sí nǹkan kan àmì tẹ̀tẹ̀ la máa kó. bí ìbá ṣe pé torí pé jẹ́ àgbàlagbà ìbá sọ̀rọ̀ sí ní etí ní adì ìka akúmọ̀mọ́júdì ni ìka akúmọ̀mọ́júdì ni ṣẹ́ni lè rí bí eléyìí kẹwàá ti ayé ti ìpò pẹ́jú kẹwàá sọ wípé irú ọkùnrin ló tún tọ́kú tí máa fẹ́ báyìí tàbí kẹ̀kẹ́ wa ní ọmọbìnrin nínú ilé yín ẹ wá fi sí ipò obìnrin wípé gbogbo bó ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ bí òkú ẹ̀ ìrìn àjò tó máa parí ẹ̀ sí òun. tí ọkọ àdìsá abálé sísá péjúlé ṣé ìfẹ́ gbé wọn sílé ni ẹ̀fẹ́fẹ́ ni. èmi ò tí ì lè sọ pé màá fẹ́ wọn kó sílé àmọ́ ohun tí màá ṣe inú mi ló ṣe wà. ṣé ìdè máa ṣe ìyọ́ náà lọ́dún sí dárí ìdè máa ṣe. ọlọ́run ni. àìdíyà ìṣirò kò dáhùn. mímọ wọlé. kò sí. ẹ wò ó wà o. kí ló ṣe nísìnyí mo ti wá mi kọ̀ọ̀kan ẹ̀ ní fẹ́ ṣe é mo fẹ́ kí mi àti jọ máa jáde ṣe ẹ̀yin náà kó rẹ̀ ṣe máa ń tọ́jú mi at least ọkọ tí mo fẹ́ sílé gan òṣèré rẹ̀ fún mi bí bàbá tí mẹ́lẹ̀fẹ́ bá jáde náà kò lè ṣe jù bẹ́ẹ̀ náà náà. ọmọ ìjọ ìrìn ọmọ bàbá ìrìn kò gbọdọ̀ wá fi ojú ìyàwó ẹ̀sìn hàn wípé ó rìn ìkùnrin kí ìyàwó máa sọ wíwò kò tó ẹ̀ sọ yìí ká má lọ ti ọ̀rẹ́ lọ́sọ̀ọ̀sọ̀. ilé tí ẹ mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ ló gbọ́ àwọn ṣé bí mo ṣe advice ọ̀rẹ́ mi ṣé kò dáa ni jẹ́ kí n sọ fún nǹkan fún ẹ tó bá sọ fún mi pé o gbọ́dọ̀ mi lọ́wọ́ òògùn tó tóbi ìwọ ṣe lo díẹ̀ nínú àgọ́ tèmi ìgbà tí ìyàwó ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ìrìn kò kí fílẹ̀ kí máa bọ̀ kí n jẹ́ pé kú kó ní bàtà bá kọ eré ńlá mẹ́dá eré ńlá mẹ́dá tẹ̀lé lẹ́yìn ẹ̀ka òní bóró mọ́ màá máa sọ pé ó yẹ kí ti advice ẹ̀ ti mi advice ẹ̀ hmm. ló máa fọ́ gbogbo ojú ẹ méjèèjì pẹ̀lú bó ṣe ń pè àdìsá yẹn ṣé gbogbo owó tó ní sí gbogbo ohun tó fi ń ṣe ni mò ń ṣe ẹ káàkiri ni ẹ gbéra kúrò lọ́fíìsì ẹ dó tọ̀hún ẹ dó tọ̀hún ẹ padà wá sínú ilé tuntun. sọ́ọ́rì ọ̀tẹ́lẹ̀ ni. èmi lórí àdúgbò lórẹ̀. nígbà tán sámi sámi ẹ wọn gé mi gé mi òó ẹ mọ lórin tí mo kọ yẹn ọ̀rẹ́ ìdodo lukú ní ọkọrin yẹn níjọ́ kìíní àná ọkọ kò kìíní nínú rẹ́kọ́ọ̀dù rẹ̀ ọlọ́run mi wá sí lọ sí èkìtì kópa ibẹ̀ ni wọ́n ti ẹ̀gẹ́kúge ni wọ́n gé. aláyọ̀nù sọ o tí ì mọ iye ọ̀nà tí wọ́n jáwọ́ sí. gbọ́n bá gbé wa mi mẹ́rin ń gbà lọ́wọ́ wọn máa dán òjì ẹ̀. kọ́ládé báwo ló ṣe rí mọ́tò ẹ̀ sí ìkọ̀lẹ́ra rú eléyìí too small. kí ló ń ṣe oh, tó ọmọ ọmọ fẹ́yìn lélẹ́yìn ni. kò sún tó máa fi Nissan Nissan product wé owó ẹrù wé dúró. kí wọ́n lẹ̀ kí wọ́n lẹ̀ àtọ́jà. rọra o bó ṣe rí èèyàn ò lè tẹ́ ó kàn tóbi lójú ni o very very fẹ́lẹ́ nínú. wo ìwọ dẹ́rẹ́fà dẹ́rẹ́fà ọ̀n bó ṣe máa wọlé ni o eléyìí kan ṣe nǹkan tó máa wà gànàgànàgànà sọgbọ́n. owó tí ẹ lè béèrè wípé kí ló ṣe ń gbàdúrà tó tó báyìí fún àti nǹkan ọmọ ṣe bèrè nígbà tí mo mọ̀ pé ìyá àdúrà ni ẹ ó ti mú ẹ lára. ọ̀gá ìrítẹ́rí mi mo jábí irun báyìí ní èmi kàwé gidi o wàláì mo kàwé gidi níbi tí mo kàwé dé mo gba dìgírì SIP. wọ́n wá fún mi ní better life. ọgbẹ̀gún jẹ. owó ni mo gbà lọ́wọ́ rẹ̀. What's your name? ẹ̀ ń gbọ́. What is your name? Akànjí lorúkọ ẹ̀ ń jẹ́. Ok, Akànjí. Akànjí lorúkọ ẹ̀ ń jẹ́. Mo fẹ́ pè sí àkíyèsí ọ̀rọ̀ kan. Mo rí nísìnyí báyìí, mo rí pé ìyàwó ẹ̀ ojú ẹ̀ wà lẹ̀ dáadáa, ó ń bá gbogbo èèyàn ṣeré. Ṣé o mọ̀ wípé aṣèǹdúpẹ́ náà ni lórí pé ìrònú tẹ̀gbọ́n ẹ̀ tó ń rò tó yẹ pé kò tiẹ̀ àròjọ ẹ̀ ní ẹnu lé rárá rárá mo wá fẹ́ kí n ṣàkíyèsí pé ní àsìkò tó yẹpa rẹ̀ ti ń túká yìí á dáa kí wọn náà lọ mú un màwọn èèyàn ẹ. irú mọ́tò olórí àtòlé tó bẹ̀yẹn ó ra lọ serious bus ni. ọmọ kí ni ó dún lórí mi yẹn oh ìwọ sì wà lókè calm down pọ̀lẹ́ pọ̀lẹ́ pọ̀lẹ́ pọ̀lẹ́ pọ̀lẹ́. máa lọ ṣe máa lọ náà bó ṣe ṣe irin yẹn gbá ó lọ sínú ọ̀blàngàtà mi. bàbá ni ń bọ̀ láti oko òkè ọ̀hún táyà mi wá jò mo wá ní ẹ̀ bá ń sáré fọ bẹ́ẹ̀ tí wọ́n bá ń pọ̀. kí n bẹ́ẹ̀ fọ lágbára ẹ wò yìí. bàbá kẹ́mi kẹ́mi rèé. kẹ́mi rèé. <laughs> eléwé ilé ọmọ ọtí àìná làmọ̀ tí mo jò táyà. bàbá ẹ wo táyà fún jàre àìwá ni. ṣé kò yẹ kó gàá yóò ti dé nítorí ọlọ́run. Ah, ẹ̀mí mímọ́ olúwa gbàkóso gbàkóso gbàkóso olúwa. Ah, ah, dókítà dókítà Ah, ah, kéde máa wò ó ṣẹ̀ jáde ni o hmm. bọ́ ibi tó lọ òjìnà tẹ́ bá lè dúró dé. báwo ni wọ́n ṣe jẹ́ mi. <laughs> fi hàn sí mi. kí ló rí. ìwọ ló ń sọ̀rọ̀ ń pẹ̀rẹ̀ àbí. báwo lè lẹ́ni sọ̀rọ̀ olórí burúkú lélẹ́yìí à ń sọ̀rọ̀ látàárọ̀ ṣe ló wà ro bí omi tó kó jáde bí aṣọ tó kó jáde ní omi tó ti kọ́ ni tó bó ṣe pààrọ̀ olóṣì ọmọ òṣì ọmọ rádaràda ìwọ wákàtí bí ìkànnì tí ọ̀gá ọkọ̀ sọ ẹ̀ èmi náà ti gbọ́ pẹ̀lú àyà ìlú ètò ṣàyàpàpà àbí òkè ẹ̀yìn èmi gan gbé báyìí ẹ wá bì wo fún ẹ̀yẹ ìgélemọ̀gélemọ̀ fún ẹ̀yìn ẹ̀ ó tún pé sí méjì ìjókòó tó bá jókòó ní ẹ bẹ́ẹ̀ ní ẹ̀ máa fọ́ ni àwọn àǹtí ẹ̀ ló bá sọ̀rọ̀ ló ń gbóni kí ẹ wá sọ fún ẹ màá dùn sí ẹ ǹjẹ́ ìgbé ní ayé ẹ. but à ẹ sọ̀rọ̀ náà à ẹ sọ̀rọ̀ òde sọ̀rọ̀ mo rí pé inú ti ń bí yín ni mo dẹ̀ mọ̀ pé inú yín le kò má advice yín kẹ́ máa jẹ kan kó lè ṣe inú yín rọ̀ díẹ̀. o ṣe dẹ́ńdá lóhùn o ṣe ọmọ àlè inú àwọn àǹtí ẹ le wọn á wá jẹ kán ìfún wọn tú wà á lè jẹyà lé ilé wà á lè máa fọkọ lọ ìfún ẹyẹ ó máa jẹ ẹni á jẹ wúlúwúlú ló ti wèrè ogbó olóṣì olóòrè ọgbà àkọ́kọ́ lára wèrè ó gbọ̀dànù ní wọ̀ ó ṣerú àti ìṣèbọn máàlì lórí burúkú tó náà lè sọ ọyàn òun fàájẹ pẹlẹgẹjẹ ìyà sẹbi lọ fi kó oúnjẹ àbọ ya wèrè ní. máa wo lórí burúkú iná olóṣì ni olóòrùn wojú ẹ. má pààrọ̀ owó wọ́rọ̀ wò ṣe ó yá gbó àbíkó ọjà ẹ̀ olóṣì onídọ̀tà ń sọ̀rọ̀ tí o fi wá ga sí òun wọ́n lẹ́gọ̀ọ́ kó o sọ̀rọ̀ kó tẹ́sẹ̀ ẹni bẹ́ẹ̀ tó mú lọ tọ̀ àṣìyèrè kí ló ti ẹ̀ bá wèrè sọjá máa lọ. mo ní ti má lè kí iṣẹ́ lórí kánífà fún ẹ ó máa ká pọ̀tẹ́lẹ̀ ti fẹ́ ṣe fún ẹ kàlẹ́ńdà ni mo máa bọ́jọ́ lọ ni january to december ẹ tó bá tún bá lọ́dẹ ọdún january to december máa máa ṣí ẹ lọ ni máa máa ṣí ẹ bí ìwé. àríran òun gbogbo eléyìí máa jábọ́. òfìlẹ̀ fún ló ṣe é lẹ́kọ̀ọ́ jẹ́ ká lọ. kò dáa bó ṣe wà yìí ìyá lórí gángan lọ́rọ̀ ẹ̀ ó máa jìyà kú ni gbogbo ìdẹ́ ìṣe ọ̀gbẹ́ni tẹ́sì ẹ̀ ṣe ń tẹ̀sì. orí ẹ ah, ah, ah. pé àwọn tí àwọn tí ẹ ń tẹ̀sì ẹ̀. olórin onídọ̀tí òde aláyà bí òkè tẹ̀lé la. bá a máa pa lórí burúkú ìjẹ́nà rẹ̀. olóṣì. wá má jẹ́ pé òun ẹ̀ títí má jáde o. má rìn o. òun ṣe bí lòsí rí jáde tó bá délé iṣẹ́ ẹ̀ má lọ jáde tó bá jáde ẹ kàn bọ̀ lórun ẹ lọ́rùn lọ. olóṣì má ju ẹ lẹ. bó ṣe wà yìí àdèbọ lórúkọ ẹ má rìn o ewu ọbẹ ni kò má rìn tó bá rìn ikú ló máa pa ẹ. ẹ ṣe dìde. inú mo wà òkè ẹjẹ rìn mí báyìí. ẹ dìde. tẹ bá sọ bẹ́ẹ̀ ṣe. ṣebí ọ̀rẹ́ gidi ni. àbẹ ni ọ̀rẹ́ mi gidi ni àjọṣe kékeré ni. ṣé kò sọ tí tó ń ṣe fún mi kò sọ. it dey happen kò sí biggest kankan nù ẹ̀ ah, ah. ọ̀rẹ́ méjì kan ń jà tó ń parí ẹ̀ káṣẹ wá sọ pé bóyá ọkọ àti ìyàwó jà kò sí rẹpẹtẹ mẹ́ẹ̀ tún parí ẹ̀ ni kò lè tó tẹ̀ máa ní kó kẹ́rù kó bọ́ síta náà. ẹ ó fi ọ̀pọ̀ rẹ̀ gidi nìyí náà torí irú àwọn language ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu ẹ̀ bíi kò sí bígì ìdè happen ó ti ń sàn bí títí ehm, náà ṣe máa ń sọ̀rọ̀ bí ẹni tí orí òpè ẹni tó yàwé èmi ò ní ìwọ yàwé o but ọ̀rọ̀ tí wọ́n sọ ó jọ ọ̀rọ̀ tó ń sọ tó dàbí ọ̀rọ̀ aṣiwèrè so ehm, ó fi hàn pé ìkan náà ní ibi kan náà lẹ́sùn tẹ borí kọ like minds ní ẹgbẹ́ ẹyẹ ẹlẹ́yẹ ń wọ́tọ̀ so eh, advice máa fún yín ni pé ṣe ti ṣe ti yé. bọ́s. ayé ìyá mi o nǹkan tó wí dáadáa ni o ẹ jókòó fọlọ lọsọ. tó bá bínú tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ gbé mi ní kàn. àsìkò yóò ṣàsìkò èrè mo fẹ́ rí ẹ mo fẹ́ rí ẹ ó tí mo fi bẹ́ẹ̀ sọ nítorí ọlọ́run ó dẹ̀ má bínú sí i mo ṣe ní pé mo ṣe ní pé kí n wá kí n wá báyìí pé kí n. àgbèmí ah, nìyí kí ni nǹkan gan-an tó fẹ́ kí n ṣe ẹ̀sìn. Eh, gbogbo nǹkan tó bá ti ní kí n ṣe náà ni mo máa ṣe. nǹkan tí máa ní kò ṣe. béèyàn bá rádìyà àgbébọ̀ lọ́jà tó bá sáré sí i kò ní máa yé ogún kó máa pa ogún kó lówó rẹ̀ ọ̀fẹ́ ta. well um, bímí ni mi ò lè sọ pé kò fi mí sílẹ̀ bákan náà ó máa lè fi máa sọ fún ẹ pé kó má gba bàbá ọmọ ẹ padà. you have to follow your heart ibi tó kún ẹ bá wà nìyẹn. choice yours àwọn nǹkan tí màá kàn fẹ́ kó mọ̀ ni pé I love you very much. padà sí bá ṣe ń ṣe. ogun ilé ó rẹ̀ mí. ó mo ṣe wà okay for now. ẹni ìtàn kọ́. ẹni ìtàn vat kàyéfì ni bí ṣe ń wọnú títí rúmi ẹni ìtàn dẹ̀ ń jáde straight. ẹni ìtàn. Hello, Angel. Hello, my angel. How are you? Fine. Bẹ̀lẹ̀, ṣé o wà òkè? Mo yẹ ọkọ mi. Ah, mo lè wá wà tẹ́lẹ̀. Ọ̀dọ̀ wọn ní bọ̀ náà. Mm-hmm. Ẹnìkan ló lọ sáré tell pè what you ẹ ti dé. Ẹ̀yà pinnu. Hmm, kí ló ra fún mi? Nǹkan tí mo rà bọ̀ fún ẹ pọ̀. Hmm. Ṣé o ti jẹun? Mo ti jẹun. Ẹ̀yin náà ni mo dúró dé látàrí. Ẹ̀yà pẹ̀lú. Mọ́mi ẹ̀wẹ̀ mi máa ti miss dájú mi ìgbà ọlọ́mọ adé látàbújá tó lọ́gbọ̀n. ẹ eh, ojoojúmọ́ ló máa ń pè mí. kí ni problem ẹ̀ náà gbé mi níyì ṣé ọ̀pọ̀ wọn ló ń dorí ọmọdé rú o jẹ́ kó mọ̀ mí o. now um, come to daddy yeah, come come come come. that's nice baby girl. Anytime, baby. Yeah, my family doesn't know. My family, adi mi ẹ̀jẹ̀ ń ta mi báyìí kí ni bọ́ọ̀lù mi náà kọ́ mọ́ kẹ́rọ. mọ́mí ẹyin bí máa ń ṣe lù mí ni ìlú assault wọlé lè e gan. èmi ni máa ń tó ń fún ẹ ní assault. ó yà á máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀. mọ́mí ẹ̀wẹ̀ mi ò lẹ́dẹ̀ẹ́dì yìí o báwo ló ṣe ń lù mí báyìí gan. gbèmí ni yìí ó jẹ́ kó mọ̀ nínú gbèmí ni mo bí òun. dájú àbáyọ̀ mi lè mi fẹ́ o. ẹ ẹnì tán ah, mo ti understand ẹ ó yà máa bọ̀ máa má bínú sí mi ṣe wọ́n mo lu ẹni àbí màbí ni màbí ẹ má. mo ti sọ fún ẹ dáàdi ẹ náà ni dáàdi ẹ náà ni. má bọ bébí mi má bọ má bọ. ẹ i'm sorry má bínú sí mi sórí wọn tí yóò yẹ ni pé sílá sílá. mo ti ń sọ fún mọ́mí tẹ́lẹ̀ náà pé kó jẹ́ ká lọ wá àwọn nǹkan rà fún ẹ so tó bá tún rí àwọn nǹkan yẹn yeah but wàá sì kó ilé ìdáná náà ẹni tẹ̀ tó bá wọ ẹ láti fẹ́ ra. èmi ò fi owó orí tí dádì mi bá dé wọn máa fún mi lówó tó ju èlò lọ èlò lẹ kó dání gan owó tí kò pé five thousand naira tí dádì mi bá dé wọn máa fún mi ní ètò pọ̀ ju èlò lọ ètò ẹ̀gbọ́n náà bí nǹkan tẹ̀ ń gbà wá náà ni kò wúlò yìí gan. wà ọmọ mi ń tà láti jẹ́ kó yé mi pé mi kọ́ ni mo bí òun. gbẹ̀mí nìyí gbẹ̀mí nìyí hmm, kòkò ní gba omi kó gbẹ̀yìn ìkòkò ní gba omi kó gbẹ̀yìn pẹ̀lú àtọmọdé o. dúró náà kí ló tó wá ń pariwo ń sìn whose fault ẹbí ta ni ṣé ẹbí mi ni àbí tọmọ ṣé ẹbí mi ni àbí tọmọ ẹni tó bá rí náà ló máa ló ló máa pè ní bàbá náà when we needed you you were nowhere to be found. lóòótọ́ ni mo ṣiṣẹ́ ajé lọ mo wá owó lọ ni so that àwa mẹ́tẹ̀ẹ̀ta inú wa lè dùn a tún lè tètè bí mi. ẹ ṣe nígbà tó wá ṣiṣẹ́ owó náà dé sìn tó wá kówó náà dé ṣé owó yẹn ṣó di ayọ̀ fún ẹ sìn àbó di ìfẹ́ fún ẹ àbó di happiness fún ẹ mo bí ẹ lè rè ni. wò ó wò ó wò mi ò ní la ojú mi sílẹ̀ báyìí kí tá a lò bó wọ̀ bẹ́ẹ̀ mi o ah, ó mọ̀ pé òkè òkú lòkú rè bá bọ́ọ̀mọ́ ló lọ́mọ ni èmi ni mo lọ́wọ́ mi. mo bá ta nǹkan torí kó ti ṣẹlẹ̀ sẹ́yìn nígbà ìmọ̀ nìyẹn mo dẹ̀ ti dẹ́nsìn mo ṣetán láti ṣe bí bàbá ẹ̀. ó mọ̀ nǹkan tí mo sọ fún ẹ ọmọ mi ti máa bà sọ̀rọ̀ tí ò bá gbọ́ tèmi tí wọ́n yẹ́ ìbáyà dúkalẹ̀ ìkòkò rẹ̀ ní ṣe kí ni kò ní báyìí pé kò gbọ̀ngbọ̀n ló bí tó ṣọ̀pọ̀ ọmọ ẹni tó lè wà gbọ́dọ̀ sí lẹ́nu náà pé kó dẹ́ lóhùn. wọ́n tún bèèrè lọ́wọ́ pé ṣé lọ́dún kọ́ bá ní ṣé lọ́dún kọ́ bá ní. mo ní ní time fún ẹ I have so many things to do. Ah, wọ́n fún mi ní small start mọ́jọ. ah ní sá. big start nǹkan. last one náà ni mo ṣe fún wọn sí ní sá. Ah, kò sí start rárá. ẹ lè rí smooth náà sá. o ò dẹ̀ ní rí nǹkan tó wú ẹ̀rù. kí ni pọ́blẹ́mù yìí bì náà ó ti tó ọdún òtẹ́ ti dá mi sílẹ̀. Um, ó ti yẹ kẹ́ kó gbá kúrò because àwọn tó yẹ kó tún máa tà á gidi báwo ni ṣe máa wo bí ọ̀pá lọ tí mo fẹ́ mu ọ títí mi dẹ̀lí rí ọtí tí mo fẹ́ mu. ó ṣe ṣùwà yìí bẹ́ẹ̀ sà um, mi ì má ì dá àdébá nìyí. ó dẹ̀ bá ṣe èsì fún ẹ náà ni ó bá ṣe èsì mo ṣe bá sọ ọ bá ṣe èsì fún ẹ tó bá. ẹ jọ ẹ̀gbọ́n ẹ má bínú iṣẹ́ lè mú eléyìí because mi ò tí ì ṣe rárá. wọ́n ṣé mo dúpẹ́ kẹ́ ah, èmi wà ókè mo lè mu any other thing mo tún mu enough mo lè mu bitter lemon or or sprite. Ah, àbámà wèrè abẹ́ẹ̀tún ní kọ́. ó ń bọ̀ sá. sorry sir. sorry for that. God. Brother, I tí kẹ̀ ẹ́ you. o. Ẹ sáré kanra lórí ọ̀rọ̀ stout yìí. Kì í ṣe stout lásán ló ń ṣe bẹ́ẹ̀. Ẹ ti gé ẹ̀tẹ̀ jáde. Kò ń ṣe ọ̀rọ̀ stout yẹn gbọ̀ngàn nìkan tó ṣẹlẹ̀ sí mi. Ṣé rí ayé tó le gan o? Fact, mo fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ yìí kẹ́ fi ṣé wàhálà yìí o. Kí ọmọkùnrin jí méjì ayé ẹ̀ kó dẹ̀ ṣiṣẹ́ ajé lọ ó lọ fúngbà díẹ̀ ah, ó dẹ̀ rí pé òun mẹ́kẹ̀ ó tún wá wá sílé ó ṣetán láti wá bá àtọmọ ẹ̀ kó wá dùn wọn nínú kó wá fi owó ìtún wọn ṣe ó fẹ́ kọ́ wọn kó lówó náà ìyàwó yẹn dẹ̀ ṣe tún sọ pé òun ò ṣe ah, ah, níbi tí olùyí dé sí. ara ìrírí ayé nìyẹn brother ṣeré everybody with his own cross à ń gbé àgbélébùú akáàkiri individually kò sẹ́ tó mọ ọmọ tó ń ṣe dé kò sẹ́ni tó mọ ọkọ̀ tó ṣe lé nǹkan tó dọ́gbó ṣe yẹn sì ìrírí ayé nìyẹn ara àwọn ups and downs tí a máa rí ní ilé ayé nìyẹn for instance nísìnyí àwa àwọn àtàjọpọ̀ kì í ṣe pé bí wọ́n wò mí kí n kàn máa máa ṣe anyhow by my own ìyàn tí mo jẹ́ mi ò mọ tí bẹ́ẹ̀ naturally but ẹni tí mo love láti inú me. wá ó sọ fún mi ní nine minutes tí a ti plan introduction àbí eh, whatever pé òun ò ṣe mọ́ nítorí kìíní kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń pàkọ́ kí la fẹ́ ṣe. just like that. Oh. tí yíyan tún ga ju tọ̀dọ̀. ẹlòmíì máa tún pt ẹlẹ́ àtúndé. àfi kí ẹran ní sọ̀rọ̀ àbí. in fact ọ̀rọ̀ ẹ̀kan kún kan tí mo ṣe wá sí ibà yìí. ló ṣe because me ò understand ọmọ yẹn ṣé mo àtìgbà tí bàbá ẹ̀ ti padà wá mo sọ fún make her understand but ṣé mo ó kàn máa ń back on. you know kò kí ń respect bàbá ẹ̀ ó máa ń ṣàn bàbá ẹ̀ yẹn àpò máa ṣe ṣàn ṣàn mo lè ti baṣọ baṣọ baṣọ bó sí mi lẹ́nu anything dáadé àbáyọ̀mí dáadé àbáyọ̀mí dáadé àbáyọ̀mí you máa ń pariwo wọ́n ní pípé akin wá bẹ́ẹ̀ kó bá mi bá sọ̀rọ̀ tó rọ̀rọ̀ ẹ̀ ò ti yé mi. Hmm. well um, ó yẹ kó lè expect yẹn náà um, ọmọ ìkéré ni getting used to ma take time naturally naturally yeah. but all the same ó yẹ kó ṣó sọ fún ṣáà pé bàbá ẹ̀ ní tó of course mo jẹ́ kó realize na mo sọ fún ọ mo sọ fún pé bàbá ẹ̀ nìyẹn tó bá máa sọ̀rọ̀ yẹn àwọn pupa òwú dúdú ní kò ṣe bẹ́ẹ̀ fámìlì wọn náà ló fi jẹ́ yẹn ó ṣàmọ ọmọ yẹn àdónà ó ti gbọ́n ju èjì rẹ̀ jù mí yẹn mi understand. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé mo ló wà sí. ló school. ló wà school at school tó bá dalẹ̀ tó bá ti délé kí mi sórí àgbo mi eh, máa bá sọ̀rọ̀. ṣé o ti jẹun. pẹ́ ara mi ti jẹun rẹ̀ pàṣẹlẹ̀ lè wéjì náà máa lọ àníyàwó rẹ tó gbèsè gbèmí yìí. ẹ dadi nǹkan tí a fẹ́ ṣe tẹ́lẹ̀ máa lè ṣe mọ́. ewo. engagement tí à plan àbí introduction kò lè ṣe ṣe mọ́ torí gbèmí ní sọ pé àbí ọkọ gbèmí ní ìyẹn tó bí ẹni tọ̀tún ó ti padà wá lẹ́yìn ọdún mẹ́wàá kan ṣáàtì. nítorí òbí ò sẹ́mi tó ń sọ̀rọ̀ ara ẹnu yóò padà wọ́n ṣe kíni kí ló ṣẹlẹ̀. kọ gbẹmí níyì tó ń fẹ́ tẹ́lẹ̀. ọkọ ọ̀dájú rẹ̀. bẹ́ẹ̀ni so wà ní kí wọn nífẹ̀ẹ́ mi mọ́ ṣùgbọ́n kò ṣáà ní ṣe é ṣe ṣá. jọ̀ọ́ àbáyọ gbogbo nǹkan tá a ti wá ṣètò sílẹ̀ ata aṣọ àtàwọn èèyàn tá a ti sọ fún rẹpẹtẹ ńkọ́. ẹ wo jọ̀tún lọ́lọ́run ṣé mo lè rí gbé mi kémi àti ẹ̀jọ̀ jọ sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ ilé yìí ṣe parí. bẹ́ẹ̀ni ọba mọ̀kùnrin rí bẹ́ẹ̀ni nìkan tó bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ dé òun rí gbẹ́mi òun ọkọ rẹ̀ àárọ̀ sí ló dé àwọn ọmọ rẹ̀ tiẹ́ ní á bí òun àga ọmọ àbí ẹlẹ́rìí ọ̀rọ̀ kọ̀ọ̀kan bóò ní iṣu ṣe kú béèrè kan bí egbò. ó ṣe dájú báyìí ṣé n tó ìrọ̀ àwọn ọmọ tùlẹ́yìn ni wọ́n tẹ́lẹ̀ ọ̀dọ́ kí nìkan fún wa o èmi ọ̀fẹ́ gbọ́ wọn dáhùn yìí o nítorí pé gbogbo tí mo gbà láwìn gbogbo rẹ̀ lẹ́sẹ̀ wúlò kí lẹ gbà láwìn tẹ̀ já sí mi. àsìkò ọ̀rọ̀ ní bọ́kú ara ẹni bá lóun ò dó mọ́ kọ̀sán ọlọ́run ti mú ni sí àwọn tí ó ra ẹ̀wà àwìn lọ́wọ́ wọn wọ́n mú wọn sí o. Sabayọ̀mí. ẹ kó ọjọ́ ìjọ kan pẹ̀lú. a dẹ̀ ti ríra láti jẹ́ yẹn ẹ wo ṣe rí láti gbà títí dé yẹn ṣáà ń fi gbogbo ẹ̀ sọ́tún fún sọ́sẹ̀ ni and ọmọ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín ó máa mark birthday ẹ̀ ní weekend. ok ok ah that's very nice. èmi pẹ̀lú màmá ẹ̀ wá ní ká wá ra àwọn nǹkan kan tó máa need. èmi náà ní máìlá ti wà bẹ́tà. ẹ so ìyàwó mi náà ni. ìyàwó ìyàwó yìí. Ah, gbèmí nìyí ẹ mọ́ra ti tẹ́lẹ̀ ah, mọ́ra dáadáa mọ́ra dáadáa. kó o wà náà. ẹni tí wọn kọ. ó ti dàbẹ̀ máa wá ń jẹ ẹ̀ ó ti bá kí ẹni sàn. mi nìyí níbo ló ti mọ àbárò. ṣebí ọmọkùnrin tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yẹn lẹ̀ ń sìn right now kí tó wèrè sọ fún pé fi ọmọ mi sílẹ̀. ẹ wọ ẹ jẹ́ sọ̀nkọ́ fún yín mo fọ́ọ̀sì kẹ́ ṣe bẹ́ẹ̀ dé fún mi ṣùgbọ́n tó láti lé ìdájà ìbára mi kúrò nígbà yìí èmi náà máa tẹ̀lé wọn ní dẹ́pẹ́ àǹkí ṣe bàbá gidi. ṣoṣo ògbó lójú ayé ẹ ọdẹ yájú sílẹ̀ ọmọ ẹ sọ orúkọ rẹ sí mi. Fẹ́mi wo ṣoré mi gan pàápàá látìgbà tó ti dé agídí lèmi gan fi ń bẹ ẹ lò kò yẹ o lọ láti ọjọ́ ọjọ́ yìí láti ọdún kẹwàá sẹ́yìn o wá dé o tún wá ń ṣagídí ó mọ̀ pé ìfẹ́ ọdún mẹ́wàá àwọn ọmọ bó ṣe máa rí ni á ti ṣáàkì o tún wá dé mo gbà ẹ́ ìdí tí mo ṣe gbà ẹ́ ni wípé mo rí i pé ọjà tí ọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ ni ọmọ tí mo torí ti bẹ́ẹ̀ gbà ẹ́ náà rèé ó ní ọmọ ẹ̀ àzbàbá ní orí ẹ̀ àzbàbá yìí tó bá bẹ̀rẹ̀ sọ yí pé òun ò rí ẹ òun ò mọ̀ ẹ́ ibi tó mo bá ti lọ ibẹ̀ lèmi náà máa lọ kò yẹ ṣọ̀rọ̀ pé owó nìkan lèèyàn fi ń ṣe ilé ayé ó dá mi lójú pé tó wáá pé kò sí owó lọ́wọ́ ẹ̀ kò tí ì ní padà wá dísìn mo yẹ kí n ṣe ìfẹ́ mi lóní débẹ̀ ó wá ọ̀fẹ́ wá post fún mi ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run yẹ ẹ̀yẹ ó yẹ owó ẹ̀. wọn náà ò ṣe mọ́ wọn náà sọ fún mi pé ò ṣe mọ́ gbẹmí nìyí o dẹ̀ ṣàánú mi kó ti ẹ̀rọ gbogbo owó tí mo ná ládùúgbò owó tí mo ná torí ọmọ yìí lónìí ṣètòrí pé kí lè mú inú ọmọdé yìí dùn wọ owó tí mo ná. ok mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ àti ìyá àtọmọ mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ èmi náà gbà pé mo ṣe mistake ọ̀tọ̀ ní nǹkan tí mo rò kó lè kó nílé ayé owó ni mo ṣe béèyàn fi ń ṣe lé ayé ni mo mọ̀ pé èèyàn máa ń ní sùúrù èèyàn máa níwá rẹ̀ lẹ̀ ìmọ̀pọ̀ ọmọ mi lè dé stage kan kó sọ pé òun ò mọ̀ mí mọ́ mo ti gbà mo gba nǹkan tó náà mọ́ mi àfi kọ́ sàn kó dòru báyìí níbi tí mo wà ìdílé dẹ̀ sú. gbẹ̀mí nìyí o dẹ̀ ṣàánú mi kó ti ẹ̀rọ gbogbo owó tí mo ná dádúró owó tí mo ná torí ọmọ yìí lónìí ṣètò pé kí lè mú inú ọmọdé yìí dùn wọ owó tí mo ná. okay mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ àti ìyá àtọmọ mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ èmi náà gbà pé mo ṣe mistake ọ̀tọ̀ ní nǹkan tí mo rò kó lè kó nílé ayé owó ni mo ṣe béèyàn fi ń ṣe lé ayé ni mọ̀ pé èèyàn máa ń ní sùúrù èèyàn máa ń níwà rẹ̀ lẹ̀ ìmọ̀ kan mọ́ mi lè dé stage kan kó sọ pé òun ò mọ̀ mí mọ́ mo ti gbà mo gba nǹkan tọ́lọ̀ nǹkan mọ́ mi àfi sàn kó dòrú báyìí níbi tí mo wà kí lẹ́dẹ̀ sùn torí pé mo ti tẹ́ wájú yín èmi náà mọ̀ pé mo ìkúrú sì lè kẹ̀yìn ní fàǹfà ẹ ṣe thank you very much Mr. Bayomi good luck to you thank you. jẹ ó kúkú o àwọn olóòrùn wà wà wà wà àwọn olóòrùn tí wọ́n gbọ́ wọn rò gbọ́ mò ń gbọ́. ọ̀dà ọ̀dà ṣé kò sẹ́ni orí ẹ̀ lábúlé ọ̀dà ẹ̀ ló dé ẹ̀ jálọ jálọ jálọ jálọ jálọ.